إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وبجموع الله سبحانه وتعالى وبجودا وتسكي دعوة دعوة دعوة ìṣèwádìí mùsùlùmí fún wa ní àlàáfíà ara òtún ní arójú ní tí wọ́n á tún tọpasẹ̀ ìmọ̀ ẹ̀sìn wa ní gbogbo ìgbà ní gbogbo àsìkò gbogbo àwọn ọmọ wọ̀nyí nínú àwọn ìjàrá orí ńlá tọ́nà máa ń ti fẹ́ dà òun náà làwọn eléyìí jẹ́ tó ń kálukú wa tí a bá ti ń bára wa níbi irú dáadáa báyìí ikọ́ náà ọba ìlẹ̀kẹ́ ọlá ní ká máa bára wa nírú rẹ̀ yìí ọ̀yẹ́ kí èèyàn máa dúpẹ́ kọ́ náà ọba ìlẹ̀kẹ́ ọlá nítorí pé àwọn kan bẹ lórílẹ̀ ayé tá a wà àwọn náà ṣe nǹkan kankan lójú ọtí wọn wọn lérò pé àwọn náà ṣe nǹkan táwọn ọba oríire pàdé níwájú ọlọ́run ọba nípa rẹ̀ ni. ṣùgbọ́n tiwa ó dájú dáadáa ibi tọ́lọ̀ ọba ìlẹ́jọ́ láfẹ́ òun náà lè ti dáàbò yìí torí pé orí ńlá ni ìjọra ńlá ni gbogbo wàhálà tá a bá rí tá a kojú tá a kojú iná rẹ̀ nípa rẹ̀ òun lè náà ní oṣù padà jákòlùkà lọ́wọ́ àgbọ̀lùkà bọ́ọ̀lù lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn náà wọ́n kojú iná wàhálà gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìlẹ́kẹ̀lá sọ pé ìtẹ̀kùnù tẹ̀lẹ̀mún فإنهم يعلمون كما تعلمون وترجون من الله ما لا يرجون tí ẹ̀yin bá ń rí ìnira tẹ́ǹtì gbẹ̀ẹ́sẹ̀ irú nípa oríṣiríṣi wàhálà tẹ́ǹtì nípa ọyẹ́ nípa ooru nípa ẹ̀rùn tẹ́ǹtì wàhálà láti fi lọ àwọn náà ń ẹtọ dáko níbi ọdún kan tó wá fi so ọlẹ yìí gbogbo ńkọ wọn sì níbi tí wọn bá gbé ọlẹ dé ìbẹ náà ní gbójú mọ tó sànù mọ ẹ oríṣiríṣi aṣọ tó ti wálé lódìdí ọdún kan tẹrù kó ti kù sí òní ògbé wọn ẹgbà ni wọn fi gbé jáde ẹgbà ni wọn tún fi gbé wọlé padà bákan náà kò sí nǹkan yẹn wúlò tí ó ti dé bẹ́ẹ̀ yẹn kò ní la ọ̀rọ̀ àfi kọ́ máa kú nítorí gbárò ọ̀rọ̀ ni subhanallah ọ̀pá lábàá ìbá yọ̀ọ́yà máa wí bí bá ti wí ètò bá wí atọ́kùn gbọ́kọ̀gbọ́ yọ̀ọ́ta máa wí kan síta náà. tẹ gbogbo àwọn yìí náà àwọn lérò yìí pé àwọn náà ń bẹ lórí nǹkan kankan ni ẹwọ wàhálà tí wọ́n rí ẹwọ olú tí ó rí omi ó ti káàkiri gbogbo olú yọ káàkiri yọ fọ gbogbo olú tí ẹsẹ ẹsẹ rẹ bá dé nínú gbogbo olú yọmọ sọ̀rọ̀ bára subhanallah a rí pé wàhálà ni ọlọ́ọ̀ni nínú ìdẹ̀ra ìgbádùn ọlọ́run tó olùgbàgbọ́ tó jẹ́ pé olùgbàgbọ́ tó dé gbogbo ìgbà ní gbogbo àsìkò ìṣesí rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú wa rẹ̀ nínú ṣe rẹ̀ yóò máa já sí ọpẹ́ níwájú ọlọ́run subhanahu wa ta'ala ni alihamdulilayi rabbil alamin walihamdulilayi ala ni'mati islam wa sunnah adúgbò bọ́lọ̀ lórí ìdẹ̀ra orí islam tọ́lọ́ fi tawá lọ́rẹ̀ àti lórí sunnah tọ́lọ́ fi jíǹkì wa pẹ̀lú rẹ̀. ìkẹ́ ọlọ́run ike rẹ̀ kó máa bọ̀ sí ìkẹ́ ọlọ́run ànábì wa muhammad sallallahu alayhi wa gbogbo àwọn ẹni ilé àgbà àwọn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ẹni ọba ilé kí ọlá ríran rẹ̀ sáyé ní àmì kan nínú àmì jù lẹni tó jẹ́rìí ọlọ́run lọ́kàn olẹ tó lóore jù lẹni tó kírun tó gbáwẹ̀ tó yọ ti hajj tó jagun ọ̀nà ọlọ́run ọba ilé kí ọlá òun nìkan sì ni nínú gbogbo àwọn ànábì ọlọ́ọ̀tọ́lọ́ ti rán sí ayé àti gbogbo àwọn òṣìṣẹ́rẹ̀ àrí sọ̀rọ̀ sọ̀dá òun nìkan ṣoṣo òun náà ni wọ́n ti pínpín ọrọ̀ ogun òun ni wọ́n ti ní ẹ̀tọ́ fún gẹ́gẹ́ bó ti lẹ́nu hadith ìjàdìkà ni ọmọ akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ nílé ẹ̀kọ́ àkọ́kọ́ láti fún ọ̀nà ti rí àwọn èèyàn fún ẹ̀sìn ọlọ́run ọba dáadáa wọ́n tó gba ti fi ẹ̀kọ́ fáwọn tó tún bá àwọn náà láyé àwọn tó bá wọn láyé oní àlámọ títà mìíràn kọlọ ń kọba wa kí àwọn náà bákan náà gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ títí tó fi lọ́jọ́ àlùkìyàmà ìrọ̀lá ọba tí ọlá rẹ̀ gbà jùlọ kí ó bá wà fẹ́ gbogbo lápapọ̀. léèdì àti Allah subhanahu wa ta'ala yíké kó tèmi àtẹnìkọ̀ kan wa níkan nínú àwọn olóríire tí ó tẹ̀lé ìlànà wọn pẹ̀lú dáadáa bí ẹsẹ̀ ti sọ pé àwọn ọ̀lọ́ ọbẹ̀ táwọn ọ̀tẹ̀lé gàgàbẹ̀ káwa ní olè má lọ ọbẹ̀ káṣílẹ̀ mọ́tẹ̀lé ìlànà tí ọ̀dà ọjọ́ pé lánàá wọn nìkan látẹ̀lé lọ́nà kó wá sí wọlé ní ọ̀yọ́ títí pẹ̀lú wọn. ní òní tí í ṣe yọ̀pọ̀ ahad ẹlẹ́ẹ̀kẹrin dín ní ogún nínú oṣù jìmọ̀dẹ́lì bóòlà ní fourteen forty one níjọba àdébọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. ní masjidu nawal ní agbègbè asẹ́yìn nílùú ìsẹ́yìn a tún tẹ̀síwájú nínú àjọṣe ìdánilẹ́kọ̀ọ́ sọ̀tẹ̀ tí a máa ń ṣe ní gbogbo ọjọ́ ahadi báyìí ètò ti pé nínú kíra tí a ń ká lónìí òun náà ní kíra Bulughul Maram min adillatil ahkam للعلامة المحدث ابن حجر العسقلاني رحمه الله تعالى رحمة واسعة ètò ti pé ṣáṣù ti ń bẹ níwájú wa òun رحمه الله تعالى رحمة واسعة ibi tí a ti gbé ní òní insha allahu ta'ala òun náà ni hadithi ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́ta níbẹ̀ hadithi ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́ta òun náà láti gbé hadithi ọ̀fẹ́ ibẹ̀ láti gbé lónìí insha allahu ta'ala ní kitabul jihad ètò ti gbé àǹbá bọ̀ wá kí ọlọ́wọ́ bá kó wọlé agbára àdúgbò rẹ̀ gbogbo ìdí abátúgbọ́ lónìí. kí ọlọ́run bá kó jẹ́ kó wúlò fún mi àtẹnìkọ̀ kan wá láyé nígbà yẹn àtẹnìkọ̀ kan ṣe yá màkà gbọ́dọ̀ ń sọ hadith yẹn. وعن ابي بكر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اني لا احس بعهدي ولا احس الرسل رواه ابو داود والنسائي وصححه ابن حبان. اولا كذا الله kí ọlọ́run bá kí ọba wáyé wọn sí wọn. adájọ́ òun ti ọlọ́run sọ́lá máa wà ní ìwà àlẹ́ àbáyọ sọ́lá sọ́ba yìí gbé. dájúdájú ìní dá òkè sọ̀bẹ̀lì hàn èmi ò kí ń tó àdéhùn ní ìjẹ́ àbá àdéhùn tá a bá jọ sí àdéhùn. لا أقيم بالقاء المعجمة فالقاء طلب لي fọ́mùsàdátù tàhdíyà bẹ́ẹ̀ náà ni yá ọlọ́mọ méjì ní ìsàlẹ̀ fọ́síìn lẹ́nà ní hàtùsíìn àlùmọ́lá àlùmọ́lá sí tí ò lọ́mọ lórí kó bá tẹ̀lé. sábà wọn ló kíra àníháyà wọn ní ìtumọ̀ rẹ̀ ni pé láàǹkóso ayé láàǹkóso bẹ̀lẹ̀ àná àdébísọ́lá àdébísọ́lá ni àdéhùn tá a bá fọwọ́ sí àdéhùn ìbí àdébísọ́lá mi jà bá rẹ̀. ní ìdí tó àdéhùn àwa ló ti rí bẹ́ẹ̀ dáadáa wípé òjijì ọlọ́pàá láti sálà nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ iná rẹ̀ dáàrí ànábì ọjà bá gbogbo àwọn tó ti gbé òkú lọ́kàbalẹ̀ tí wọ́n jọ ti àdéhùn ànábì ọjà bá àyàfi lẹ́yìn ìgbà tó ti gbé wọ́n jàǹbá wọn là dájú sálà tó gbé ìgbésẹ̀ lórí wọn gẹ́gẹ́ bá a ti rí ti ìbàdàn náà wíì nínú àwọn yahoo tí wọ́n wà ní ìlú yẹn ànábì sọlọ nípa ẹni tó ti gbé ọkọ àwọn méjì nínú wọn ètò kíni sáàgbé ní kẹsẹ lórí ẹ ibi tí a ní sọlá lọ jókòó sí ìkànnà wọn ó ti yẹ̀bá lọ sókè láti pé kó rí òkúta tó tóbi kó rí ilé òjijì ọlọ́run sọlá lórí ṣùgbọ́n lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ lẹ́ni tí mọ́lẹ́kù jìbìlẹ̀ àyè sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀rẹ̀ ó fún àdìsọ́lá ní ìgbà ànábì ká kú níbẹ̀ ni kíkó tánàbí kó wọn ọ̀mọ̀pá nàbí lọ pápátá ni èrò pé ànábì lọ gbọ́ bùkátà kan ni àwọn sàhábà rí wà lọ́wọ́ ìsàlẹ̀ àyè lẹ́yìn àsìkò díẹ̀ tí wọ́n rí pé á ah, kí ló dé àkúrò òjijì ọlọ́sọ̀lọ́lá àdìsẹ́lẹ̀ wọ́n tẹ̀ wá tọpa ti anẹ́sẹ̀ sọ́làm lọ anẹ́sẹ̀ lọ torí kọ́ mọ́ba àkúrà ọlọ́run ọba ilé kí ọlá ti ní kí mọ́lá kò sí lólu kó ti kéde o kó lọ́ọ́ bá kọ́ sàlàyé ní ọbẹ̀ jì tó látara títọ́ àdéhùn wọn ọba ilé ọlọ́run sọ̀kalẹ̀ nítorí iṣẹ́ àti ẹ̀. bẹ́ẹ̀ ni ẹni tí mùsùlùmí kan tó bá fi láyà balẹ̀ nínú ẹni tí èsè mùsùlùmí gbogbo mùsùlùmí ló ṣe kíni olófin láyà balẹ̀. torí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ gbàgbà sọ fún àwọn sọ́nà tó tọ́ bàbá wọn in ahadu min al-mushrikina ìdàtẹ̀já ọ̀kẹ́fà jírìbó tí ìkan nínú àwọn tó ṣe yí pé ọba jẹ aláìgbàgbọ́ lọba wa bari anisala pé tó dákun gbà mí fi mí lọ́kàn balẹ̀ tí àwọn má jẹ káwọn èèyàn yóò tẹ mí sùtà gbà mí lọ́kàn balẹ̀ hàtà yẹn fún àkàlà àmàlọ títí tí ó fi gbọ́ ọ̀rọ̀ ọba tí ó fi gbọ́ yìí dáadáa tó ń ba àbúlégéwò mẹ́nà gbogbo ìfọyàbalẹ̀ tó ní ọkọ tó fi lọ́yàbalẹ̀ yàrá gbogbo yìí ó túmọ̀ pé àtẹ̀sọ́lọ̀ kí ọlọ́run fún ní ìtọ́ka ó ti fi ọ̀nà má lọ síbi gbogbo àwọn ìdísí wọ̀nyí. àdéhùn sọlọ́lá àti sọlọ́lá ti dùn pé yọ̀ọ́nà àwọn àhádìsì náà ta ti kárí kọjá lọ bẹ́ẹ̀ pé ẹni tó jẹ́ mùsùlùmí ẹni tó jẹ́ àdínà wọn ẹni tó kéré jù nù wọn kó lè bá bí mà mùsùlùmí. tí ọ̀pọ̀ àwọn mùsùlùmí kankan tó tọ̀ lágbájá o àfilọ̀ kàbàlẹ̀ ẹni tó ní aburú ní gba ọwọ́ rẹ pẹ̀lú pátá mùsùlùmí dọ́dọ̀ rẹ àwa náà ti gbà aburú ní dọ́dọ̀ rẹ. adébùsọ̀rọ̀ mi ní ilá òkè tó rúbìlà ebi òkè tó àdéhùn ní ìtẹ̀lẹ́ tí wọ́n tó àdéhùn. bákan náà wàhálà àdìsù rọ́sọ̀lù bẹ́ẹ̀ ni àwọn òjíṣẹ́ tí wọ́n bá rántí mi èmi ò mú wọn mọ́lẹ̀ o àwọn òjíṣẹ́ tí wọ́n bí rántí mi bí mu mú ọmọlẹ́ àràrà ìtumọ̀ rẹ̀ náà ní ibi gbogbo lọ́balọ́ba gbogbo ẹni tó wà nípò ló máa ń ní àwọn òjíṣẹ́ tí wọ́n ràn ìjẹ lọ síbi báyìí èlò jíṣẹ́ báyìí fún wọn. iṣẹ́ yìí fún wọn ni kí wọ́n wá jẹun kì í ní mójútó yẹn mọ́lẹ̀. sáà gbàgbé pé èsì sọlẹ̀ ìṣòlẹ̀ ìdíyà nígbà tí alẹ́ ti lọ sí ẹ̀rẹ́ mọ́. ní ìgbà tí lọ sí ìlú maka ọtí ọlọ́ọ̀tì aláǹtì wípé ó lọ fún àwọn ará maka ní ìgbà òkú wọn lóyìn pé àwọn adájẹ́ mùsùlùmí bọ̀ muhammadu sallallahu alaihi wasallam wá sí ìlú maka kéde gbogbo ìlú àti bẹ́ẹ̀ ni kẹkẹjà lóyìn ṣùgbọ́n afẹ́sẹ̀ ọmọrọ̀ ni. alìpéjọ náà lọ wọn mú Usman wọn mú malẹ ọtí ọlọ́ọ̀tì aláǹtì ìròyìn tó wá bá ní sọlọm jọ lọ láti sọlá tó ní ká sọ̀hábà kọ́ jẹ́jẹ́ kó ìgbé ibi tí Usman kú sí wù àti sáfà bẹ́ẹ̀ lọ kú síbẹ̀ kótó ní kí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní kí Usman ló dé pẹ̀lú Suhail wọn padà wá pé bùnódù sọ́jọ́ àlùfẹ́lẹ́ ìdíyà níbẹ̀ ní kúkúrú èdè àmọ́ ìpè òjíṣẹ́ ànábì ní òun ò ní segin ní òun ò ní mú malẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ẹ̀sìn àwọn ohun òjíṣẹ́ tó tó ti tẹ́ bá ń wá wọ́n ti kíni òun mú wọlé. àìmọye bẹ́ẹ̀ ni bó ti tẹ̀lé sí Abdullahi ibn ọ̀dọ́ apàtọ́gbọ̀n àtàlẹ́ bó ti tẹ̀lé sí ni ọlọ́dẹ ọlọ́ọ̀tẹ́lẹ̀ àìwá náà lójú ayé àti sọlọ ọlọ́ọ̀la nígbà tó lójú ayé fọ́ọ̀mù náà bẹ́ẹ̀ náà ló ti tẹ̀lé wọn ò ní kún mọ́lẹ̀ oye lè na ọjà tó ṣáàlù àwọn rúṣùl alayhi salatu wassalam ẹ wo mọ́lẹ́kà tó sábà nígbà kan rán òjíṣẹ́ lọ́ba nàbí Allah Sulaiman alayhi salatu wassalam nàbí Allah Sulaiman alayhi salam ọ sọ fún wọn pé kí wọ́n fà islam kí wọ́n má ti òrùn mọ́ nítorí bóòrùn ni wọ́n sìn ó ní kọ́mọ́ ti òrùn mọ́ kọ́mọ́ tẹ̀bọ̀ sí Allah subhanahu wa ta'ala mọ́ ètò òun fẹ́ fún ó dé ìkúnlẹ̀ nípa islam gẹ́gẹ́ bí ìsálà ti wódìwódì tó mú lọ. bí allah ta'alu alay innahu min sulaymana wa innahu bisimilayi rahman rahim allah ta'alu alay wa atuni muslimin ẹ má ṣe ìgbẹ́rù mọ́rí kankan o ẹ má ṣe alẹ́ mi lórí o ẹ má ṣe fẹ́ tó bá kan o yẹn tí wọ́n fẹ́ ni pé ẹ̀wà bá mi ní mùsùlùmí. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn tí wọ́n lé kẹ́sì tó béèrè lọ́wọ́ àwọn èèyàn rẹ̀ pé tọ̀ ẹ̀yìn èèyàn mi ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ẹ bá mi dá màrán ẹ mọ̀ pé mi ń ṣe ìjọba àbàtẹ wà á títí tẹ́ẹ̀fì bá mi jíròrò tẹ́ẹ̀fì jímọ̀ tẹ́ẹ̀fì gbàmọ̀ràn pẹ̀lú mi. níbẹ̀ làwọn ti sọ pé ẹ tẹ̀rọ̀rọ̀ democracy ibi tó ti wọlé nu ibi tí kura ti tẹ̀rọ̀rọ̀ democracy nìyẹn Islam àti democracy apá àbùbá ni wọ́n wọ̀ pàdé wọ́n pàdé o torí pé ìjọba democracy gbogbo adájú mọ̀ yí pé ìjọba àwọn èèyàn látọwọ́ àwọn èèyàn táwọn èèyàn ni. ṣùgbọ́n náà ọba ìlẹ́kẹ́ láti jẹ pe ala ala al-khalqu wal-amru tabaraka Allahu rabbul alamin ọlọ́run lòun lòun lè òun náà lòun làtẹ lórí ẹ̀dá ẹ̀tọ́ bá fẹ́ pàtẹ ẹrú bẹ́ẹ̀ lórí ẹ̀dá ó yẹ kó náà kọ́kọ́ jẹ́ àmẹ́lẹ̀ tí wọ́n á lè dárú ẹ̀ ọkùnrin rẹ̀ dáadáa tó ìjọba pé rẹ̀ jàmbá ni orí gbogbo òfin bá kò lọ́mọ tó wúlò ló ti mọ̀ tó sùn. láti wá wọnú rẹ̀ ká sọ wípé mọ́líkà ti sábà gbólóhùn rẹ̀ tó sọ pé àtúnì fi amòrì. yàtọ̀ kílẹ̀ rí tọ́tọ́rọ̀ yìí ẹkún mi fatiwa lórí ọ̀rọ̀ ẹ̀ àtúnì. máa fún tòkọ́ ti àṣà ní amúrán àṣà ti ṣe àdéhùn. ẹ mọ̀ pé mi ò ní gé ọ̀rọ̀ fi máa jọ sọ́kẹ́tò kó nìkan ti jọ sọlọ́lá àdìsọ́lá lọ́dọ̀ ọ̀sán hábà rẹ̀ wọ́n lọ́dọ̀ ìtàlá rẹ̀ ìgbẹ́ ní òkúta ti sọlọ́ bíi àtàlẹ́ bíi lọ́dọ̀ ìta yìí fẹ́ sẹ́lẹ̀ mọ́nà ọ̀rọ̀bí ọlọ́ọ̀tara ni sọ pé ṣé ọlọ́run lọ kọ́ láti pé agbóńbì àdúgbò mo rò bẹ́ẹ̀ àdébì ni mo rò bẹ́ẹ̀ ni a tọ́ba rí bẹ́ẹ̀ tọ́ba rò bẹ́ẹ̀ mọ́jà agbóńbì já bọ́sẹ̀ bọ́ òru kọ́mọ́ jẹ́ pé ńgbà tá a bá sábúrú tó ń pẹ́ bá dé wọ́n mọ̀ fún wa mọ́lẹ̀ tó ní ẹgbẹ́ sáájú wa kò sí gbòǹgbò sí nígbà wọn táwa bá ti kọ́ ka òru àti gbọ́ agbára sọ́dọ̀ ìlú ẹ̀ náà nìkan sọ́tò ọ̀dà gẹ́gọ́tò àzáàb sọ́tẹ̀lẹ̀ tí gbogbo àwọn àwọn kòfàrò ayé tẹ alábò ayẹyẹ islam wẹ̀lẹ̀ mùsùlùmí wọ́n gbáríjọ wọn fara papọ̀ lórí àwọn mùsùlùmí àti lórí islam pé àwọn fẹ́ wù tètàtètà àwọn òwú tekoteku ìgbésẹ̀ tó ń kálukú bá lóun fẹ́ lọ bá muhammadu jàdá àwọn èèyàn rẹ̀ sọ́nà àlùsọ́lá ọ̀dájú pẹ̀lú ìwúrí yẹnni pé júù wọn tàbí kírísítẹ́nì kọ́ àwọn náà tàbí gbogbo ẹ̀rẹ́ lẹ́bọ̀ pátá gbogbo wọn tètè wọn ẹja parijọ papọ̀ àtẹgbẹlọ àtẹgbẹlọ tó sọ fún wa pé àlùkòkòrò millatu wahida àìgbàgbọ́ ẹ̀sìn kan tuntun náà gbogbo tó yẹ wọlé ẹsẹ̀ tẹ́ pé sílẹ̀ pé bẹ́ẹ̀. ẹgbẹ́ ayé láìpẹ́ lẹ́nìkan sọ pé àwọn àtọ̀hún yẹn wọ́n ní kí ló dé mùsùlùmí ń gbọ́dúdé ọdún kìrìsìtẹ́nì náà ń gbọ́dúdé àwọn náà fẹ́ máa gbà. ṣé toro owó kan ni àbí déégún àbí tó ta alé àbí tó sọ ọkọ Ọbàtálá ni àbí ti Ṣàngó àbí tòkun ẹ èwo lọ fẹ́ gbà bẹ àbí tó ọ̀pẹ olórí méjì yìí lọ́wọ́ àgbà àbí jẹ́bẹ́dí ṣé bó ṣe wà lọ́dọ̀ tí ọ náà lọ́wọ́ ní ìgboro Ìbàdàn ṣé gbogbo eléyìí náà tó wà náà gbọ́ abẹ́ náà ló tó wá káàkiri gbogbo òlu tààlà abẹ́ ma gbogbo ẹgbẹ́ ìwà fún yẹ mọ̀ kọ́pọ̀lọpọ̀ lédè táwa ń gbà wọn olùdí àkáyé ni kò tẹ́ ṣe òṣèjẹ́ bíjà pẹ́ ta ni wọ́n bá bólógùn tó wọ́n sàgbò nígbà tí ẹ bá fẹ́ kojú mùsùlùmí náà lè ṣe bí ìfọkàn ní tahsabuhum jami'an wa qulubuhum shatta ẹrù pé kankan náà ni wọn ni wọn bínú ara wọn tuntun ní ìlú ètò bá ń kọ́ lẹ́nu wọn ètò òtí ìrìkọ́ gbogbo àtàbí tó bá mọ̀ ó lè kóhun dájú ẹ̀sẹ̀ fa kí ló dọ́ kó lọ́wọ́ á fún bẹ́ẹ̀ subhanallah sẹ́ni èyí tó jẹ́ kúkú sáwa tó jẹ́ kúkú tiwa ni pé ọ̀rọ̀ democracy ní ṣe Islam ló ṣe kí ni o tó níjọ́ kìnìún àná yẹn Salman wa sọ fún àdàtúndà pẹ̀tọ́ sílẹ̀ ìbáṣẹlẹ̀ sáwà láwùjọ wa ọ̀ǹdàkọ̀dà àwọn máa ń gbẹ́ kòtò ni. ọ̀tọ́ ti máa sáré bọ̀ yóò ṣe bó ṣe rí nù bílẹ̀ ṣe rí kalẹ̀ nù yọ sáré wọ tòsí ibi tí kòtò wa báyìí látòkè ó dilẹ̀ àbá àlùmọ́ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni báyìí bẹ́ẹ̀ ni báyìí sọ̀rọ̀ ṣe kí ṣùgbọ́n ṣé ṣúrọ̀ sọ́pàpọ̀ mọ́ democracy rárá o torí pé lọ́dọ̀ sí wọn majority carry the vote ọ̀pọ̀ ló gbóyàn dáadáa sínú lọ́dọ̀ sí wọn ipe ọ̀pọ̀ èèyàn bíi téèyàn bá pọ̀ sí òun náà lèèyàn dáadáa ti wà ẹni tó dáa làwọn èèyàn tẹ̀lé wàllá ikú rí bẹ́ẹ̀ ẹ gbọ́n tọ́lọ́wọ́n ẹlẹ́dàá wá wí ni òní ìtútẹ̀ ẹ̀sẹ̀rọ̀ máa ọ̀rùn yòdè ìlú kà ń tẹ̀lé ọlọ́run tó o bá lọ tẹ̀lé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń tẹ lórílẹ̀ yìí wọ́n sọ ọ́ olùjọ́ náà lọ́wọ́ wá sí ọ̀la rẹ̀ gàdú. hàbìlì hiya al-kathra al-madmuma fi kitabillahi azza wa jalla èrò tó pọ̀ tọ́lọ̀ pẹ̀lú àtẹ́lùlélẹ́ tọ́lọ̀ tọ́lọ̀ nínú al-Qur'an al-Karim ọ̀nà tó sọ mí àwa ti máa ń lérò nínú ọ̀rọ̀ democracy yìí pé ibi tẹ́rù bá pọ̀ sí lọ́dà bóyá dìbò ṣe bẹ́ẹ̀ ni dìbò kó ṣe bẹ́ẹ̀ wọ́n one thousand àbí five thousand lórí ẹ̀ ní wọ́n débẹ̀ náà tẹ́lẹ̀ tí wọ́n fọ alúgbó ọbẹ̀ wọ́n tẹ́lẹ̀ náà mo wá ẹ̀jẹ̀ àtẹ̀ká fún dìbò ṣe bẹ́ẹ̀ tíyẹn wá lórí ire tòmì ìyá òkan yẹn ibi táwa lọ ni pé ìgbà táwọn tí wọ́n jẹ́ asọmọgbé malikẹtù sábà wọn dáhùn wọn ni àánú nahnu ulul quwwati wa ulul ba'sin shadid ọ̀ọ́ wọ malikẹtù wa ọmọgbé alágbára ni wa a sì ní nǹkan àjà tó burú jáde. fàlẹ́ àbúrò ilé ìkì àwọn ọwọ́ rẹ̀ làtẹ́wà kọ́ọ̀kà pàṣẹ lásán ni kọ̀ǹdúrì máa bẹ̀rẹ̀ àtàkùrẹ́ ni wọ́n náà wòye sí àtẹ̀tọ́ bàbá wa láti má tẹ̀ wá ẹ̀wà wọ malikẹtù sábà ó ní ìnẹ̀lẹ̀ ìlú kẹ̀ ilẹ̀ ẹ̀dá dájájú àwọn lọ́balọ́ba àwọn nípò nípò nípò jàǹkàjàǹkà tí wọ́n bá wọ̀lú báyìí wọ́n bá ń jẹ ewu bí àwọn amẹ́ríkà ti fọ ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtì jẹ ìtumọ̀ ìgbára ti wọn pẹ̀lú ìlú ọ̀nà subhanallah tí wọ́n bá wọ̀lú báyìí wọ́n bàjẹ́ ni wọ́n já ìlú àìsẹ̀tẹ̀ àríhà àdìlà àwọn tí wọ́n jẹ́ èèyàn takuntakun nùnú wọ́n jẹ́ èèyàn pàtàkì èèyàn abiyì nínú nù tí wọ́n ń gabá lù wọ́n sọ wọ́n dẹni yẹpẹrẹ wọ́n sọ gbólóhùn ẹlẹ́dàá wá ní pé ọ̀tẹ̀ dáríkà yẹ fún àlò ọlọ́run bí wọ́n ṣe máa ṣe o. subhanallah àwọn ìwà ìní mùsùlùmí àti ìlẹ̀ yìí ní àjíjẹ́ ti ń padà zero fún bí màá yẹrìí yọ̀ọ́ ìmùsùlù. ìgbẹ́bù ìgbìmọ̀ tẹ̀sí kẹjá máa wo ìntí àwọn òjì tẹ́sí mọ́ bá ara yẹn tí wọ́n mú wa tẹ̀m̀pé kọ̀ọ̀rọ̀ òjíṣẹ́ pàtàkì náà ló ń lo ìṣe kí ni òun èdè òjíṣẹ́ tó ń bá rán wá òun ò ní dè mọ́lẹ̀. falamma ja'a Sulaymana ẹ̀ falamma ja'a al-mursaluna Sulayman nígbà táwọn òjíṣẹ́ yẹn dé bá ànábì wa Sulayman alayhi salatu wa salam qala atamidunani ó ní a ẹ̀ ń fi wọ́n máa àdá ní aláwọ̀ fẹ́ràn mi máa àdá kù kí n tọ́lọ̀ ṣe fún mi lórí ti lọ. Ah. kí ni tìyín náà èmi sẹ́yìn pé gbogbo bí ti ń bá fẹ́ lọ lílọ bí ti ń bá lọ tátẹ́kùn bá gbé mi lọ láàárọ̀ báyìí oṣù kan ìrìn àjò oṣù kan ni fún nǹkan mi ìjọba ni tí n bá padà báyìí ìrìn àjò oṣù kan ni. Ah. kálá ìtọ́lọ̀ ń fún mi lóore ju ìtọ́lọ̀ ń fún yín lọ bẹ́ẹ̀ni à ń tún ti fún mi fọ̀rọ̀ ẹ̀yìn lẹ́kùn yín jọ lójú rẹ̀ yóò tẹ̀sẹ̀ pé ah, á ẹ̀ ti gbé wa ibẹ̀ wọ́n ní mẹ́líkẹ́tù sábà ẹ̀kọ́ tó fẹ́ kọ́ tó sì fẹ́ mọ̀ lára yẹn ni pé tó bá jẹ́ pé ẹni yẹn ti ànábì ọ̀rọ̀ ayé yóò mú láyà rẹ̀ yóò gbà á yàtọ̀ wọn pé ẹgbẹ́ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú mọ̀ pẹ́ ẹ̀mọ̀ pẹ́ tẹ láti ẹ̀ wá o ṣùgbọ́n tó bá jẹ́ pé ànábì ni gbogbo tọ́jọ́ máa kọ́kọ́ ti ta yóò rí ní ìtumọ̀ lójú rẹ̀ ẹ̀ wá wọn ní kẹ́rìndínlẹ́ àgbélẹ̀ yìí máa lọ sọ fún wọn kò sọ pé yá àmọ́ Suleiman ògùnmọ́lẹ̀ ó ní èrò jẹ́ ilé ìhìn lọ bá wọn kọ́ lọ sọ fún ẹni tọ́lọ wa fọlá dá sí ẹja wọn ìjò náà lè ń dá sí ìbàdàn láwọn ọmọ àwọn ọmọ ogun tí wọn ò lè fojú ẹ láàmú láàmú kó wọn láàbí pàdé wọn wọlé ní ọkùnrin jáde náà mìíràn àbí ìlàjà wọn fún sọgbìn á sì mú wọn jáde nínú ìlú yẹn lẹni ìjẹpẹrẹ wọn kiri jọjọ tí wọn ò ní jẹmọ kankan ọ̀rọ̀ tí wọn kẹsàn-án sábà yìí sọ ó túmọ̀ yìí pé Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó ti sọ yìí pé èmi o mi ní de òjíṣẹ́ mi ní de mọ́lẹ̀ òjíṣẹ́ tí wọ́n bá rán òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam yóò jẹ́ kó padà sọ́dọ̀ ẹni tọ́nà nínú ìsè ẹni rí ìṣe àwọn Ànábì Ọlọ́run àlejò sọlá eléyìí hadithi yìí Abu Dawud gbà wá bákan náà alimami Nasa'i náà gbà wá tó àfáwé Ibn Hibban wọn sọ pé sọfí ni kí Ọlọ́run bá kọ́ bá gbogbo àwọn tó olùmọ̀ẹ́ ní àpapọ̀ hadithi ń bẹ níbẹ̀ o وفي الحديث دليل على حفظ العهد والوفاء والوفاء به حديث yìí ń bẹ níbẹ̀ yìí pé kí èèyàn máa ṣọ́ àdéhùn ó sì máa fi àdéhùn tẹ̀m̀pé ìjàmbá àdéhùn àpẹẹrẹ kan ni nínú àpẹẹrẹ wà nípa. ìgbé mẹ́tẹ̀ẹ̀ta ìwé mẹ́ta sí àdéhùnsọ́lá ẹ̀kọ́ mi mẹ́rin náà mẹ́rin ní bá bẹ lára èèyàn èyí ọ̀jẹ̀ múná fi kọ̀ sọ́ọ̀lì sàn èyí ọ̀jẹ̀ múná fi kí pọ́nbélé tí ò lábà wọ́n tí ò lábùlà ní. ẹni yóò ṣe kíṣìlà kan bá ń bẹ nù rẹ̀ nínú àwọn wà mẹ́rẹ̀ẹ̀rin yẹn kíṣìlà kan ní wọn kíṣìlà kìtọ́ọ̀lù nípa àfihàn bẹ lára ìwà kan ló nítorí pé ìdá ẹ̀dáta kẹ́dà tọ́ba sọ̀rọ̀ ìwọ yóò fi pa ìwà mùnàfíkì torí pé mùnàfíkì ọ̀pá kúkúrú máa ń nù wà ló fi ìsìlámù hàn síta ẹgbẹ́ lọ́lọ́pàá bákan náà wọ́n ìdá ẹ̀hẹ̀dà padà tọ́ba sàdéhùn yọjà pa ìwà mùnàfíkì ni àjọ pàdé mọ́sálásí ò nípa àtijúròrò lórí ọ̀rọ̀ mùsùlùmí ti ń lọ nùnú ó ti lọ sọ́dọ̀ àtọ̀ láti lọ sọ pé tán wọn là pàdé o wọn là pàdé o subhanallah wọ́n ibà tómi ná ọ̀hán táwọn èèyàn bá fọkàn balẹ̀ tí wọ́n kó nǹkan sọ́dọ̀ rẹ̀ ọjà bá wa tẹ̀sán sọ pé òun jàǹbá pé òun jàǹbá àwọn mùsùlùmí tẹ́lẹ̀ náà tó ti wò pé òun jàǹbá ọlọ́run tó ẹlẹ́ẹ̀kẹ́ni wọ́n ìgbà kọ́ sọmọ fẹ́jà tó bá ń jà tí wọ́n ló tó ìgbà yìí ni ọmọ gbé àgbé àdéhùn ni ọmọ jà mọ́ ìgbà yìí ló gbé mọ́ àti ìjó ti pọ̀ ju inú jà rẹ̀ wọ́n bá ń fẹ́ kò ní gbọ́ mọ́ ntọ́ba jẹ́ mùsùlùmí gidi tọ́ba ti rẹ́ nítorí pé baba alágbájá ó tù nù. ẹgbẹ́ yorùbá yẹn náà yorùbá sọ pé ọmọ àlè ní rínú tí ò ní bí ọmọ àlè ni wọ́n tó ṣe kíni ni wọ́n tún bẹ́ẹ̀ tí o tún ní gbà. kámójútó àdéhùn dáadáa kámójútó àdéhùn dáadáa torí pé ọlọ́run yìí nàlẹ́ àdàkánná àtòlà àdéhùn ọlọ́run ọba ẹ̀dẹ́gbẹ́ ló béèrè rẹ̀ lọ́wọ́ ọlọ́run béèrè lọ́wọ́ ẹ̀jẹ̀ àmójútó àdéhùn ètò kájú nínú gbogbo àdéhùn ọ̀nà ìlàjọ tá a bá lọ sọ ká lọ wọ̀ dára sí. ike àkọwà táyé ìwọ náà là kọ́ àgbà. وإذا أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم ọlọ́run àná mùsàlá lè fi kéńgbà tó wọn ọlọ́mọ ọba tó wọn dúdú gbogbo àwọn ọmọdé máa dá máa jáde ó mú ọ jáde ní zarọ ní gbígbé ọmọ náà gún ó mú ọ jáde lára rẹ̀ ádámà náà rí ibi tó àrọ ọmọdé ọmọ rẹ̀ ó pọ̀ dé sẹ́lẹ̀kì àwọn ọlọ́run ọba ẹ̀lẹ́gbẹ́ lóbìnrin ọlọ́run wa kí wọ́n jẹ́rìí lórí ara wọn pé alẹ́ sùn lè rọ̀ bí gbọ́ ṣé kìí ṣe ìmìlẹ̀ lẹ́dàá yín tẹ́ lọ wọn jẹ́ máa sọ̀kẹ́ àwọ̀ ògbélé rí àmọ́ pé eléyìí àìlè yóò síwájú nípa wa tẹ́lẹ̀ ká gbọ́kọ́ tẹ́lẹ̀ kò sì fi jẹ́rìí lórí ara yín báyìí gbogbo àná sì rí kéde gbogbo bàlákà nínú sọ̀láàtì wa nínú sọ̀rọ̀tẹ̀ kájà pé iyyaka na'budu wa iyyaka nasta'in. wọ́lá á máa sìn wọ́lá sì máa wá ní olùrànlọ́wọ́ lórí gbogbo àwọn kàtà tẹ́jà kan lágbára lórí ẹ̀ wà lọ́wọ́ subhanahu wa ta'ala. àdéhùn tó lágbára ni o nínú àdéhùn tó lágbára tá a mú sẹ́kọ́ lọ́hùn yẹn òun náà ní pé àdéhùn pẹ̀lú ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ̀ ọ̀la agbọ́dọ̀ gbọ́dọ̀ pa pẹ̀lú rẹ̀ bó ti kó mọ́ a sì ọlọ́wọ́ ọba mọ́kùnrin lábò sí i lẹ́ni tá a ṣe àbọ̀ máa jọ sí fún un torí pé ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ̀ ọ̀la òun náà lọ́ba tó sọpé lọ́hùn dínú kọ́ọ̀lì ẹ̀sìn tó pọn bélé tí ò lábùlánú lẹ́sìn ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ̀ ọ̀la ti bọ́lá ń fi ní ẹ̀sìn tó mọ́ òun òun náà láti sí pẹ̀lú ẹ̀sìn rẹ̀ tó ní òun àjẹpẹ́ nu àdéhùn wa ni pé a gbọ́dọ̀ mú orogún pẹ̀lú ọmọ subhanahu wa ta'ala. àwọn àdéhùn tó náà ọba ìlẹ́kẹ́ ọlá fún wa tá a gbà kọ́kọ́ nínú rẹ̀ náà ní ká wa méjèèjì nínú rẹ̀ ní ká ti dáadáa sáwọn obìnrin wa nínú àwọn ọ̀rẹ́ wa ká ṣe dáadáa sí wọn àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n súnmọ́ wa tá a jọ ń bẹ ládùúgbò tàbí ìta àtúnṣe láti á ṣe dáadáa sí wọn àwọn ọmọ òwúkọ á ṣe dáadáa sí wọn àwọn tí wọ́n jẹ́ aláìní á ṣe dáadáa sí wọn àwọn atẹ́wọ́kọ rẹ̀ á ṣe dáadáa sí wọn àwọn ọmọ tí ó jẹ́ pé wọ́n jẹ́ ọmọ ojú ọ̀nà sọ́nà gé máa fi òní tó sì ní àjò á ṣe dáadáa sí wọn. kámọ́dúdú torí òun gangan ni ògún górí àdéhùn ẹnbàtì ti rí àdéhùn ti bẹ láàrin rẹ̀ àti Allah subhanahu wa ta'ala yanjú ọ̀dájú pé kò sádéhùn nínú yìí pé tọ́ba ti mú un tọ́lọ̀ sọ torí pé gbogbo tọ́lọ̀ ni a ti ní dáadáa tọ́jà déhùn yẹn tọ́ba ti ṣe gbogbo tọ́jú kó sínú náà ó ti rí ti papọ̀ bí kọ́nà wọn sọ pé ẹsẹ̀ lóhùn tí ọba ti tẹ́ ọpẹ́ ẹ̀sọ́ ló ti tẹ́ àmọ́ pé tẹ́nu rẹ̀ pé tẹ́ bá tẹ̀ lọ́lọ́ ẹsẹ̀ kí ni o ẹsẹ̀ ló ti tẹ́ tá a bá gba àlùkò láti gbọ́ dáadáa ẹni tó sọ pé sáńkìlì sílò sẹ́yìn pé tó bá dúró ti àlùkùrán dáadáa yọ mọ̀ pé òun gbọ́dọ̀ mú súnà láti lọ àlùkùrán náà ní òkiri. lèmi ayọ́ tẹ̀lé ìrọ̀rùn tó lápapọ̀ dé àtọ́ àlọ́ ebi inú àlùkùrán ló ti kà. ẹ jẹ́ amójútó àdéhùn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ọ́lá oníkàmójútó àdéhùn tá a àdéhùn òun náà gbádùn ìwà náà fún ọlọ́run ọba yìí ti yẹ àdéhùn ọlọ́run yìí yẹ àdéhùn o torí ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run gan tí ìwà wa tí ó wà sí lájọ pọ̀ kó ń ṣe fún ọ lóore kí wọ́n sọ pé ah, ẹnìkan ló ti kà á ìjọ ọba púpọ̀ ọdọ wa adaka má dé òtẹ lábẹ́ bíbá bá yàn wọn àbúrò ìpè máa pa á àwọn èrò àwọn ẹsẹ irú àdéhùn bẹ́ẹ̀ kódà kọjá ọ̀daràn ìwọ kọ́ ni wọ́n lọ́ọ́ pa aláṣẹ wọn sọ pé yóò ṣe kìlì òkú yọ pa. mo ti sàdéhùn ní pé à ìta ìta yìí ní pa ó ṣùgbọ́n fi ẹ̀gbọ́n kú hàn kò ní jára ayé kò ní járọ̀ tó àdéhùn yẹn àdéhùn tí ọ̀dà ni òfin ẹ̀sẹ̀ ọlọ́run ẹ̀dẹ̀gbọ́n lóun fẹ́ àdéhùn lórí dáadáa lórí dáadáa lórí dáadáa iná nìkan jẹ́ ká kékeré ní ẹja tó gbogbo tí ọba dáa má jẹ́ ká bá lọ ní àdéhùn rẹ o pé a ah, ìyẹn àti ẹ̀ tí wàá fọ́ síbi àdéhùn sẹ́yìn lè tí wàá sọ̀rọ̀ ní ti pé àdéhùn yìí á ń láti mú tẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ tí wàá wí ní tiẹ̀ tí wàá ní tẹ́tí mọ̀ ń sọ yìí tẹ́tí ọ̀dà ni pé sẹ́ẹ̀rì bá ní ah, èmi ò sì fẹ́ jàǹbá o ah, ọlọ́ọ̀tàlá yìí padà pé eléyìí wọ́n hàn sí ọ tẹ́lẹ̀ ọ tẹ̀sẹ̀ hàn ní ti gbé sí ọ̀dà torí ẹ̀ kò ṣe mọ́ ká mójútó àwọn àdéhùn àwọn àdéhùn àwọn àdéhùn lọ́pọ̀lọpọ̀ ibi iṣẹ́ bóyá dé ọwọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ àgbà àwọn àdéhùn kan ẹ jẹ́ àtú àwọn àdéhùn wa wò tó bá ti jáde òun kú ni májà máa fọ́ sí o ọ̀fẹ́ wọlé ẹgbẹ́ wọ́n ní orúkọ ẹ̀sílẹ̀ pé wọ́n mú gbogbo gbogbo òfin ilé yìí lọ́pàá mọ́ ó ní ẹ̀já ẹ̀já wò yẹ́dẹ́yẹ́dẹ́ mọ̀jẹ̀ wọn mú wa fún ọjọ́ mẹ́tàn wà ṣídà láti lù tó ní ma tó kó sínú. rárá o wọn lè tí ọba ti wọlé ẹgbẹ́ ọba ti bá akẹgbẹ́ yìí yọ ọmọ lòdì. lọ́sọ̀ lè báwọ̀ kílẹ̀ gbàlérò pẹ̀lú èdè ọ̀pọ̀ tàlẹ́ ẹgbẹ́ lẹ sọ ni àbí tuma rẹ̀ wọ́n ní rọ bí wọ́n bá fẹ́ sìn àgbà bí àwọn òkú ọmọdé o àwọn òkú ọkọ̀ o. òkú agbala làwọn sọ wọn jọ máa lọ bẹ kódà tó bá lóun ọlọ kó wọn jẹ kókù ni wọn jẹ bẹ wọn bá ti ó ní a òtún dání náà dání. ó ṣe ọ̀dà ẹ ẹ̀yẹ la fi ń kógun ra wa o sàgbọ́nà erékè ayélujára ni kó tó dání àgbàjà kadì ó ní wòsòdì kányáwó wọn bá wọn sòdì kankan bẹ tí wọn náà bá di màtàbó sí àwọn ọmọ ńkọ kí ìgbẹgbẹ ẹ̀tọ́ bá wà lórúkọ ara rẹ mọ ọdà lọ torí tí n bá ní màá ti kí ni màá gbé fún un lẹ́yìn pé kúlíkúlí àti gàrí ni mo bá kó alhamdulilah yọba mi mú tí ìfẹ́ bá ti tẹ́ biskit àti pure water ló wà yọ gbà tìfẹ́tìfẹ́ tọ́ mẹ́tàlá ẹsẹ̀ wo àmọ́ rírẹ́ bára wa dé o ìpàdé jọjọ́ mi bá máa jẹun o látàárọ̀ ta ti jókòó gbàjọ́ òpẹ́ gbé sẹ́gbẹ́ gbogbo àtẹ̀pá náà ni mo fi panu mo fi kí ọ̀tà kí n kálukú sí ni wọ́ ìbẹ́yìn náà mẹ́tọ́ bá pẹ́ gbé ẹ̀ màdé wọn ẹlòmíì ò torí ẹ lọ pa yọ lọ gbà mí ẹ ó sì dáná ó papọ̀ pẹ̀lú obìnrin obìnrin ẹran tó pọ̀ ní ó ti bọ́ ti tọ́jú obìnrin àwọn ẹgbẹ́ rẹ̀ wá bọ̀ yọ wà lọ́wọ́ pọ̀ mọ́ ọwọ́ ọ̀ta onígun mẹ́rin gbogbo ẹ̀ yóò kó gbogbo ẹ̀ mọ́ra ẹ̀ tí wọ́n ní oúnjẹ ó pè á ah, ọ̀gá oúnjẹ ọwọ́ ọ̀ta lọ́pọ̀ bẹ́ẹ̀ o ìbẹ̀rẹ̀ ọwọ́ ọ̀ta lọ́pọ̀ bẹ́ẹ̀ o ti yé wọn mọ̀mọ́ mọ̀mọ́ lọ́wọ́ ọ̀ta tọ́wá pé fifty thousand bá ní ìlú mi tó bó lọ́wọ́ ọ̀ta ẹ̀ ní pọ̀ tó a ah, ọkọ̀ mi ní ọ̀gá o ọkọ̀ mi tírọ́pù tó kó wa ń bọ̀ hmm, kò lè kárí méjì méjì fifty thousand la mọ̀ fún ẹ̀sán twenty five nígbà tí o ti kí ni o tí o máa di òkè ẹ̀sẹ̀ torí ẹ̀ má bàa wọn sùn sí ẹ̀ má bàa wọn sùn sí rárá tí dáadáa bá kẹ́ tó bá lọ ọ̀nà lórúkọ ara rẹ̀ wọ́ bọ́ bá kẹ́ wọn náà ẹ̀jọ́ bá wá wọn lórúkọ ara rẹ̀ wọ́n sọ pé àmọ́ lọ fara ní àwọn èèyàn tó ṣe pé wọ́n bá ṣe nǹkan báyìí tó lóde tí wọ́n wà jẹ́ tó fẹ́ fara nìyàn. bí ẹnìkan sọ̀rọ̀ ọba ní wọ́n ní wọ́n jáwé kalẹ̀ lọ́dọ̀ mi wọ́n ní mo ṣe àtúnṣe ní iṣẹ́ pé wọ́n fi ń tún nǹkan wọn. àkọ́kọ́ tí wọ́n mú lọ ní jẹ́ mú ní iṣẹ́ mi lọ sí ìdì kan torí ìmọ̀tọ́ lọ́ọ̀dù wọ́n á lọ di ẹrù olè wọ́n pè ta lọ́yà ọdẹ ní níbo ló dirí ní iṣẹ́ tó àtọ̀ pé lọ́dọ̀ àlàájì kan abáfà kan ló dirí òní. ìyìn tó bá ìdẹ̀sí lọ́fíìsì wọ́n sálẹ̀ nìyẹn wá ẹ̀nà alásùnmọ́ àbíkọ́ wà lọ́kùn sí tìbí ó sì wàá gba ẹ̀làǹkì ó fi tún nǹkan lọ́ba di wàhálà wọ́n sá jáwé kalẹ̀ nígbà tó dé bẹ̀rẹ̀ ẹ̀yà ah, alájí kí o sí wọn lẹ̀ ní awa náà kí lọ́ọ́ tẹ̀lẹ̀ mo bá gbé wọn lé wọn lọ ah, sharing of tools kí wàá lẹ bí a ti báyìí ah àlẹ́ amúlò ilé ìkó ìbẹ́ ilẹ̀ ní awa ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ tẹ̀rí kakọ́ máa ń tó kápẹ́ pèsè mẹ́sì iṣẹ́ ìjà àkọ́kọ́ nù o tẹ̀rí fóònù tá a tún dè àyàbá ni o ká má gba àwọn èèyàn ká tó jẹun ni o tẹ̀rí ti àkọ́kọ́ a òun ni àyàfẹ́ bẹ́ẹ̀ tí wàá rí mi ní mo wá jẹ mechanic machine èyí wá bọ̀ wá látọ̀nà òkú kan machine wa ti ba ìjọba ni ẹjọ́ kan yá wa ní kíní báyìí báyìí báyìí náà lè fi sáré ṣe ìjọba yìí tí wọ́n sọ pé mi fún yín kó ní òṣèré ní sẹ́ẹ̀ bá pàdé mi tà fún mi ẹ yẹ kí ẹ mọ̀ mọ́ kírun ẹ gbà slab slab ọ̀dà oníwà rírí ilé ìfún mi wọn náà wọ́n mọ̀ ẹ́ kà lè dá ọ̀tẹ́ mọ́jà wa ní mo ní tọ́tẹ̀lẹ̀ bó ṣe jẹ́ nù sẹ́ẹ̀rí mọ́tò èrò lèmi ń wà èmi ọ̀wá mọ́tò èrò ẹtí bá sì ń wa mọ́tò ẹrù orí ẹgbà pẹ̀lẹ́ tẹ̀rí mọ́tò ẹrù gbogbo ẹ̀ yóò ti mọ́ra wọn ni ẹrù òní bọ̀ ìbẹ̀rẹ̀ àwọn aláṣàkí yóò ti ní. ṣùgbẹ́rò wá bàbá yìí ó gbé kíní kan sínú mọ́tò ni ọ̀fẹ́ pa wá ni tọ́ba tún ṣe ìdè ẹ̀rìn ń bẹ̀ bàbá ṣé mọ́tò yìí yóò lè rìn ni. mọ́tò rè mí gbèrò sọ́kọ̀ ní dáwà lè mí dé tẹ́ ẹ bá rí kí wọ́n yá àyẹ̀fọ́n ni torí tẹ bá lọ ọtọlá tẹ bá pèpè lágbájá wá yọ tẹlẹ kí mi bẹ aláwọ yọba mi bẹ àtìmárù sí ní àánú òkú ònú ògbésí ayé tẹ mo ti fi da ilé ojú báyìí pé òfin eléyìí tẹ̀mí rí yìí ọjọ́ òfin tó tọ́ba múnú ẹ̀sìn tiwa báyìí òfin dàda dédé ni mo ti gbóló yẹn náà èmi o láti fi lọ ìmọ̀ sí àrẹ̀ ẹni tí ọba lò ṣùgbọ́n níwájú mi báyìí ló ti fi ni o ló ti ṣe tọ́ba fẹ́ sí nígbà tẹ́ ìwé bẹ́ẹ̀ ni sẹ́yìn náà máa wá mí sí nǹkan ìdí àkọ́kọ́ tá a gbà yín náà. sábà wà bí máa wo tá a máa ṣe ládéhùn o wọ́n tó máa ẹ̀jọ́ tiẹ̀ ẹ máa fura sí o ṣe pàtàkì wíwà a wà bẹ́ẹ̀ kìí ṣe lásán a sí bàbá ah, o ọ̀rọ̀ wọn lé o wọn bẹ̀rù ìpè náà màláyíkà ọ̀sẹ̀ wọn bẹ̀rù ìpè ẹ̀dá lásán níbi ìsísẹ́ lọ. ẹ máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ tó ní tó jẹ́ pé à ń sí ẹ̀sìn tá a nígboyà ìgbójú nídìí ẹ̀sìn wa tá a ti náà tọ́kàn wà balẹ̀ sọ́dọ̀ wọn bá tà sí. ẹnìkan sọ kẹ́yìn ọmọ yìí a nítorí pé àmú nǹkan wá mọ́ nítorí pé àti nǹkan wá mọ́ nígbò bàbá bàbá àwọn wòlẹ̀ bá wí o sórí kíní kan orí gbá kan orí àwò orí kíní kan tó kù àtìlú àtàwọ̀ rẹ̀ mú lẹ́gbẹ́rẹ́ ọba àlàyé tí ò ní kú ni màá pè fún yìí. tẹ ẹ tọ́ bẹ sọ̀rọ̀ bíi mélòó kan báyìí afa kò dé lẹ́kùn yẹn ọdájú pé ńgbàtẹ́rì jẹ tẹ́lẹ̀ sọ ìsọ ìsọ yìí o ọdájú pé ńgbàtẹ́rì jẹ ni a sọ fọba tó kun yín mo ní afa kò dé afa sàn yìí ó ti yọ kan á ó béèrè bàbá ọdún mélòó ọ̀gá ọdún mélòó lẹ́yìn tìlò ẹtìlò thirty years èmi tẹ̀sẹ̀ ló seven years ọ̀gá ẹtì sẹ́kùn tiẹ̀ ti yọ mí. ẹ rí i pé ẹ ní end well èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹjọ́ bàbá mi nàbí thirty years seven years lè mi ẹ sẹ́kùn ọyọ mi iṣẹ́ mi bẹ̀ẹ́ mi ṣe o ẹ rí bàbá ẹ jẹ́ fún ọyọ mi tọ́ba ti thirty four years ní wọ́n gba iye ọkùn bẹ́ẹ̀ àwọn kílẹ̀ rí ọlọ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ wọn ó ṣe pẹ̀lẹ́ náà ẹ dákun torí tọlọ́run ẹ mọ̀jẹ̀ afọwọ́sá kan tí ò sunwọ̀n àdéhùn tí ọ̀dá wọn a máa pé ṣé wò síbẹ̀ ni òun náà bẹ́ẹ̀ ti wá pọ̀ ọmọ o ọ máa sọ sọ tọ́ ọ bá sùúrù ọ padà borí. àbí tọ́ba yìí pé ọ̀nà tí wọn náà gbégbá ọ̀dà ló kọ àti sáníyàn rẹ náà bá dá bẹ́ẹ̀ torí fàdí wọn ọlọ́run ọba ìlẹ́sìn ọlá òun náà ní fàdí àrùn tí ó dé náà ni ọlọ́run hátà ìdá sẹ́yìn ẹ̀sẹ̀ rúṣúlù jẹ́ àjẹsìrò náà tí ọba fi kù fẹ́ẹ́rẹ́ tíjà kan ó dé bó tẹ́ báyìí àrùn tí ọlọ́run ọba ìlẹ́sìn ọlá dé ni wa inna jundana lahumul ghalibun dádájọ́ àwọn ọmọ ogun ọlọ́run ló ti borí kataba Allahu la aghlibanna ana wa rusuli inna Allaha qawiyyun aziz àwọn àdéhùn ọlọ́run tó ti fún wa ní ẹ má jẹ́ kankan ìjà tó kọ́ lọ́wọ́ bá ti ọlá ìrẹ́ jùlọ gbogbo àwọn community tó kálukú wá wà tàbá association ti tá wà ìjà wo sáà ti bẹ́ẹ̀ o ìjà wo wọ́n ní wọ́n yàn wọ́n ní inú club kan ládùúgbò wọ́n ní wọ̀ wọn ni gbá wọn fẹ́ ṣe wọn fẹ́ ṣe ìwọ náà máa ta káàkiri àdúgbò kánífà wọn lọ sàdó àbẹ̀rẹ̀ ó ké kúra ní fún wọn wọn wà fún ẹlẹ́bílẹ́kù ẹlẹ́bílẹ́kù rí ibú ló ń gbà. ẹ wò tá a bá lọ bí àbíkà náà ń kẹ ẹgbẹ́ olóríire ló gbé kúra ní fún ọmọ sílẹ̀ yìí gbé sínú ọgbẹ́ yìí tẹ̀sí pé ra inú àwọn béèrè tọ́wá ẹgbẹ́ kánífà lẹ́ bá ṣe ládùúgbò ètè bí oríire àá sọ fún ọ bẹ́ẹ̀ apẹ̀rẹ̀ igbó dj ládùúgbò àwọn ọmọ níhòòhò ọtí ká máa sọ ìlọ́ni lọ́wọ́ gbà tí ọmọ tẹ̀lé láwọn àgbègbè yẹn lálẹ́ oríire wa dà bẹ́ẹ̀ ẹ̀yin òkú jọ lọ́dún kẹ́ẹ̀ fi fẹ́ kàkà síbi tí ò sómi tẹ́ bá ti ọ̀nà tó ṣe pé tí ọ̀dà bẹ́ẹ̀ fẹ́ lọ gbé gírẹ́dà wá kó gírẹ́dì ẹ̀ lórúkọ yín táwọn èèyàn nípe yìí lẹ́gbẹ̀ẹ́ olóríire ẹ̀ ń tára rẹ̀ yàtọ̀ ẹ̀ sanwó ẹ̀ ẹ̀ dẹ́kun ẹ̀ mọ̀jà tàbá sì bá yàn bí àdéhùn tí ọ̀dà tó ní táwọn ń ṣe nìyẹn má bàa mú bẹ́ẹ̀ sẹ́ o. ẹ jẹ́ àtọ̀rọ̀ apáde òǹgòrògò nínú hadithi arikọ́ arikọ́ níbẹ̀ wípé alátìmójútó àdéhùn wá sí máa pé àdéhùn wọ̀lọ́ ní káfíìrì kódà kọjá pé káfíìrì ló ní àdéhùn ti bẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n àdéhùn ti bẹ lọ́wọ́ rẹ̀ tó jẹ́ káfíìrì tẹ̀ wọ́n pé kì í ti ẹ̀bọ̀ tọ́lọ̀ lápẹẹrẹ ní ìsìn àdéhùn tá a tá ní táwọn òbí wa ní lọ́rùn wa ní ká ti dáadáa sí wọn kódà kí wọ́n jẹ́ káàtìrọ̀ ó fún wọn ní kí wọ́n jẹ èyí tí wọ́n wọ̀ èyí tí wọ́n gbé èyí tí wọ́n gùn èyí tí wọ́n tó bá jẹ́ pé kúkú nǹkan yìí kó sábẹ́ kápá wọ́n bá ní pẹ́ tọ̀ ọ̀gá rẹ̀ ọmọ sọ́jú wọn náà o tètè àwọn bàbá máa ń dé délẹ̀ o ọlọ́ọ̀bá ètò táàbì ṣètò rò yìí bàbá kò fi yẹn lẹ̀ yẹn lẹ náà ti mọ̀ ọmọ ọ̀pẹ hmm, bẹ́ẹ̀ tiẹ̀ ó jẹ́ yòrò tó gbójú àpò bẹ́ẹ̀ tiẹ̀ ti ló ní ọ kí á sì bí sí ọ lọ́wọ́ ó gbé dúkìá pamọ́ sí ọ lọ́wọ́ ah, ti báyìí. pé àwọn èèyàn wọn ti rí yẹn lọ àti pé hmm. wọn gbogbo àwọn tí wọ́n ti há kúkúrú kún lọ tẹ́lẹ̀ rí dúkìá wọn ti bá bẹ lọ́wọ́ àwọn ẹni yẹn pé wà á ti bọ̀ ní ìmọ̀ yìí. sẹ́yìn tiẹ̀ ti kọ́kọ́ gbàgbé ó ti gbàgbé wípé tíjà bá tẹ̀lé láàrin mùsùlùmí sí mùsùlùmí tó jẹ́ pàdé méjèèjì jà lórí òdodo àti tẹ́gọ̀ ní ìmọ̀ kankan bẹ́ẹ̀ kò sí ìbá àfàwà àfàwà àhálì àti àfàwà mùhàmì àrọ́bí ọlọ́ọ̀tà làǹdùmá wà lọ́sọ̀ọ́nà ìbá sẹ́nìkan wá kó ọ̀rọ̀ ogun ni tí wọ́n bá kọ́ ọ̀rọ̀ ogun ni àbáwọ̀ ẹni tí ìbámu yà wá ìṣàlẹ̀ ogun. a sì mọ̀ pé kúlù òmùrù ìjàhìlìyà gbogbo àwọn ọ̀rọ̀ tó jọ́rọ̀ ẹ̀kọ́ dúdúdú àlẹ́bí ni káàkiri àgbàdà ìmá yà á tẹ̀yìn o ti gbé kìkì tẹ̀lé mo gbẹ́sẹ̀ ní ilẹ̀ ìtàmáàdà fa iná ha tó adá ilẹ̀ akúlẹ̀ bá rẹ̀ mọ̀ fà gbogbo ẹni tọ́jú ẹni rẹ tó gbé sí ọ lọ́wọ́ àti ẹni ọ̀dà tó là máa nà lọ́wọ́ rẹ kí ló dé tàbí sọ́lá fi fi àlè rọ́pò kalẹ̀ sílé tóun fi ṣe jíjẹ́ ọ lọ bí gbogbo àwọn àmọ́ ẹ̀ náà ti bẹ́lẹ̀ kó lè hapá òkú ni. sáà kò fáàlù ti tó lágbára fún wọn ṣùgbọ́n sọ́lá fi ń rinlẹ̀ pé àmọ́ nà ni. ẹjẹ́ kò tóbi tọ́lọ́ ẹjẹ́ àfúrá sí ara wa ní àfúrọ̀ ẹbí káfíìn ní tẹ́lẹ̀ tí n bá yọ̀ǹda lẹ̀ nǹkan fún olè lọ padà máa bọ̀ kíní kan lórí ẹ̀ olónìkan gbé nǹkan fún gbé nǹkan rẹ̀ lé lọ́wọ́ dúkìá ní dúkìá má jà sọ ti wa àdéhùn ti bá ń bẹ láàárín wa kódà kọjá sí káàkiri tí ìbá dí sàdéhùn bú o lọ ní ọbọ gbogbo èlò lẹ́wàá gbà kókó yìí olóhùn ọgbà hundred thousand ẹ bá kọ́ sí eighty thousand ọba parí oko tán ní kí ni ti ọkọ àti ìyàbẹ̀ lọ parí wọ́n náà tó a ah, ṣé wọn náà fẹ́rẹ̀ lódìdí yìí láwùjọ tá a wà ní. wọ́n á béèrè eighty thousand eighty thousand kọ́ ọba pẹ́kọ́ tó gba thirty thousand kẹ́kọ́. Ah, ọ̀dà o ọ̀dà o ẹjọ́ dáko àdéhùn yìí ti ní pé tọ̀tẹ́ bá dáa báyìí rẹ ti sí ogójì rẹ̀ tọ́lọ́ bá yẹn wọ̀ lójú wọ́n á pèrè ní mùsùlùmí gidi lọ́ba ti kí ni o lọ́ba lọ yí àdéhùn yìí kò dáa o. sẹ̀ǹpé kò ṣe kọ́ ẹ̀kọ́ tẹ̀lé ọ̀rọ̀ ṣàmàbọ̀lọ́ dára wọ́n lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọ̀la yóò máa ran ìjọ kàtí tí wọ́n bá jẹ́ òní déédéé wọ́n ní ká ní kàfírọ̀ wọ́n lọ́wọ́ ká ní kàfírọ̀ tábàjọ ní ni kódà kọ́ jẹ́ káàkiri gbogbo ẹni yóò wù tó bá ti jẹ pé ìjọ tí ọba ti ṣe déédéé ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ló ń ẹ ká mú àdéhùn tẹ ó dà kọjá fún káfíìn kì í ti pé fi tọjẹ tọlọwọ fẹ dáadáa ní tọjọ wà láàárín wa díẹ̀ jágbá ni òun náà fún àmọ́ báyà ni ojú ọgbà ni pé tọba ti dijọ dín o pè mí àbí omi sọwọ dín mi tọba dijọ jẹ náà wà lóun ti kiri o àwọn àbọ àjọ dín ní tá a fi mọ ọwọ́ ẹwọ́nù tí ó fi dáa. mọ̀jà pé wà lóun bẹ́ẹ̀ o àti gbogbo àwọn àdéhùn oríṣiríṣi tá a mọ̀ pé ọ̀dà ṣùgbọ́n kápá ni dáadáa níbẹ̀ láàrin wa ó dà kọjá kí á fi òdo ní àdéhùn àbí àdéhùn. wàhálà ànáhó láàyò pàṣẹ rọ̀ṣọ́ọ̀lù bali rọ́dù jawabu àti pé òjíṣẹ́ tí bá rántí ni àìmọ́lẹ̀ èdè iṣẹ́ tí wọ́n rán àárọ̀ òjíṣẹ́ náà padà Sulaiman sọ pé àti tẹ́ tẹ́lí padà lọ́ọ́ bá wọn lọ́sọ fáwọn ọjọ́ rẹ pé a mú wọn jáde kó nù olùtọ́ wa a kó àwọn ológun tipa wọn nípa a kó wọn rántẹ̀ sí wọn. a kó ìtì ẹ̀ padà fún wọn. fọkà ànà wùsùlàhù àmánùlàhù wàlá ẹjọ́ àyùbàtà fàlùwọ̀t. dídébẹ̀ padà tọ́ba àwọn ẹni rẹ̀ ìkọ̀kànbalẹ̀ lọ́jọ́ fẹ́ẹ́ tí wọ́n rántí. òtòrí eléyìí àìmú wọn a na wọn padà sí ẹni tọrọ àwa sọ́dọ̀ wa tí ọ̀rọ̀ mi ọba tiẹ̀ wọ tíjà òfin ọrụ wa àjẹ pé yẹn yóò ní ìtumọ̀ òtòrí péjọ tẹ́lẹ̀ sápáná ṣe náà lẹ tàbá wà fún ẹni tó dó tó ti méjì tó tó tó mú nàmbá rárá rárá torí tí hadithi tó tọ́ka lórí ni kábọ̀ hadithi tí ó tẹ̀lé. wà á ṣe ìwọ́n lórí ọlọ́wọ́ àti ọkùnrin ọkọ̀ ìṣọ̀lọ́ ọkọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀gá ayé máa ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbọ́dá ọ̀rọ̀ ọ̀kùnrin fìyà ọ̀dà ọ̀kùnrin fìyà wà á ṣe máa ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbọ́dá. kọ̀ọ̀kan tẹ́ ẹ bá lọ tẹ́ dé tàbí ìgbèríko kan tàbí ìletò kan tàbí orílẹ̀-èdè kan. tàbá sọ̀rọ̀ kọ́ríà ìpìlẹ̀ rẹ̀ la máa sí ama ìpìlẹ̀ rẹ̀ sí ìgbèríko tó máa ń túmọ̀ ìlú ńlá. sẹ́wọ̀n pé ìlú mọ́ká ọlọ́pẹ́ ní kíni umul umul kúrọ a sì mọ̀ pé jámù alikọ́rí àdìkíni alikúrọ ìtòǹdìrọ ọmọ alikúrọ wọn máa ń ṣàwọlẹ̀ rà kó file ké ìkìlọ̀ fún ìyá gbogbo ìlú àti gbogbo àwọn tó tún wà ní agbègbè rẹ̀ àbí àbúkù ni wọ́n kà ní àbí ìdílù mọ́kà tó pè lóko ọbẹ àwọn akóso tó fẹ́ pè ní ibi ibi tí ayé yóò tún pè nílùú abẹ mọ tòun tún wà ẹsẹ gbà míì wọn lè pè fún ọ tó ti fi ń tọpa mọsábẹ rẹ ní kíni òkú títí ìlú la ṣùgbọ́n ṣùgbọ́n sákánná tá a bá la á lò gangan alukọ́rí àdìkíni o ìgbèríko ìgbèríko ni tàwọn oko nítumọ̀ àwọn oko tó ní ìtumọ̀ so òun náà ní kíni òun náà ní alikọ́ríà bí àwọn ìlú bí àwọn ọmọ wò lọ́dọ̀ wa pé ẹ ìlú iná ìlú ọ̀tẹ̀lẹ̀ wa ọ̀tẹ̀lẹ̀ wa ọ̀tẹ̀lẹ̀ wa wọ́n máa sọ pé àwọn bàbá lọ́dà fún bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá ló ti di báyìí lónìí láwọn oko tó fi pé ó ní ìtumọ̀ tó fẹsẹ̀ wálẹ̀. ẹnì yòówù tó bá dé ọ ní tẹ́ bá dé ìlú kan tàbí ìgbèríko kan àkọ́ǹtùm ti hà sáré pé ìlú yẹn lẹ́bàá tó níbẹ̀ lẹ́bàá gbé bẹ̀ díẹ̀. anabi sallallahu alayhi wa sallam sọ yìí pé wàtá mọ̀kọ́ ti hà ìpínyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìpín yín wà níbẹ̀. wà á yóò máa kọ́rí àti akọ̀tìlá àwọn ọ̀tọ̀wìlà gbogbo ìlú kan tó bá ti ọlọ́run tó ti tẹ òjíṣẹ́ rẹ̀ fẹ̀yìn náà kó ń sáhá lílàní wọ́rọ̀ dájúdájú ìdá àrùn tí ọrọ̀ ogun bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá tó ti tẹ̀lé ní. واعلموا أن ما ظلمتم واعلموا أن ما ظلمتم من شيء فأن لله فأن لله وللرسول وللقربى ẹ̀kọ́ ní ìmọ̀ òun náà ni pé gbogbo ohun tí a bá gun ẹsìn lọ bá tá a pàkùrù mọ́ tá a jà fún tá a fi rí ọ̀rọ̀ yẹn pé kò ní. lọ́lọ́kọ̀ọ́nù sọ́rọ́ tó aṣírí yẹn àwọn ayé àdéjì tó tẹ̀lé ra. ṣùgbọ́n ìtọ́wáyé pé a ti wàhálà àpò òwò kọ́ta ọtó dàtọ̀ wẹ̀ sílẹ̀ òun náà ní gbọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ti Ọlọ́run ọba ilé ti ola ní ìdá àrùn rẹ̀ ti àtòjíṣẹ rẹ̀ bọmọ ní ẹlẹkọ lẹ́yìn náà ètò kù ti ni sí imam muslim náà gbé hadith náà jáde kọ́ọ̀bù ìyá rahimahullah ta'ala wa sọ̀rọ̀ sharika wa sahih muslim wípé يحتمل أن يكون المراد بالقرية الأولى هي التي لم يوجب عليها لم يوجب عليها المسلمون muslimuna ولا khayrin wala hisab. ó ṣe é ṣe kọjá pé tí wọ́n bá lérò pẹ̀lú al-qarya ní àkọ́kọ́ yẹn sálákọ̀ọ́kọ́ òun náà ní kọjá pé gbogbo omi tó ṣe yí pé mùsùlùmí tí wọ́n fàkùrù ẹ̀sìn mọ́ tí èsì pé wọ́n gun ẹ̀sìn lọ gẹ́gẹ́ bí ìtàn bàdínà péré yẹn tòmáìlì díẹ̀ lọ́wọ́ àti ìlú màdínà wọ́n ní tẹ̀lé ọbẹ̀ ni. bàlẹ̀ àjìlá àníhá àlòhá sọ́yẹ́ báwọn ẹni tí ń bẹ́ẹ̀ wọ́n lé wọn kó bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bá lọ́wọ́ sọ pé wàláwùlá àǹkàtàmà lọ́wọ́ àléhìn ìjàlá lẹ́rẹ̀ sẹ́fà fi dúnyà. tí ìbá ti kọ́ lọ́wọ́ ti kọ́ pé wọ́n lé wọn kó lù ó ti kọ́ lé wọn lórí ni ìbá fi àjẹ́ wọn láyé ṣùgbọ́n tó bá tó dà kéèyàn mẹ́ àdáàbò náà rí ọmọ jẹ́ tiwọn ìyá náà ọmọ jẹ́ tiwọn tó bá dà kéèyàn. wọ́tọ́ làfẹ́ o tí wọ́n wá ṣe wọ́n ṣe dáadáa sáwọn ẹni ibẹ̀ ẹ mọ̀ pé sáwọn abàní náà fẹ́ rògbèrè náà ní ẹ̀kẹ́tọ̀ ẹ̀sọ́ lápá wa sẹ̀rí àníbá yín dà sí ibi kankan ṣùgbọ́n ẹja kù ìntì ẹ̀sìn oníkálukú bá ti rí gbé nínú dúkìá òun náà nìkẹ́jọ́ ọmọ gbé lọ́nu wa gbogbo ètò kọ abilẹ̀ pé wọ́n ti sọ ọ́ wọn lórí. sáméríkà lè ti wẹ́ẹ̀ gbogbo kọ̀ìrọ́ọ̀bù orí ilẹ̀ àwọn èèyàn wọ́n rí fáwọn jẹ pàpàtà gbogbo orí ti bẹ lórí ilẹ̀ yẹn wọ́n rí fún wọn jẹ àti kúkúrú àti gúngùn àtọmọdé àtàgbàlagbà làwọn ti pa kálọ̀ wo gbogbo kùnú àwọn ìṣòro tó tá sọ́nà fi kàkálẹ̀ fáwọn àwọn tí wọ́n jẹ́ àwọn tí ń rán darí ogun lọ. kálọ̀ kàtà fáwọn abáfẹ́ ìṣẹ̀dí ẹ̀kọ́ rọ́bì ọlọ́ọ̀tà láwọn bọ́rán lógun káwọn gbogbo àwọn mẹ́jẹ̀mú tó fi kalẹ̀ wọn. tó wọ́n sọ́lá ha wọn wọ́n kó nu sáfù mọ̀ fi ha ìgbé yín àwọn mùsùlùmí ó ti kiri ọmọ wa bẹ́ẹ̀. ayé hakuhum mina làbọ̀ ẹ̀tọ́ wọn nínú ẹ̀gbọ́n ọ̀rẹ́ ọlọ́run tó fún àpọn bẹ́ẹ̀ yọ wà bẹ́ẹ̀. kàmá takọ́ wọ́rọ̀ fìfẹ́ yìí gẹ́gẹ́ bó ti rìn lọ́rọ̀ fẹ́ kùn náà. wọ́n kó nu lùmùrọ́dù bìsàníyà máa ó kìdá tìrún wa kọ́rí alákọ̀ọ́kọ́ yẹn sáré sọ́lá sọ́kẹ́ ẹ̀mí tẹ́ tẹ́ ẹ bá dé bẹ́ẹ̀ tẹ́ gbé bẹ́ẹ̀ tẹ́ wàá bẹ́ẹ̀ yẹn sáàmù yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn gbé ìlú tó ti pé bí wọ́n ti dé bẹ́ẹ̀ báyìí àwọn tí wọ́n níbẹ̀ wọ́n lé wọn kún bẹ́ẹ̀ gbà tí wọ́n wọ́n takùtọ̀ lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ ọlá pẹ̀lú pé wọ́n láwọn ò ní bá wọn jà ẹ má bá wa jà ẹ dàpọ̀ ẹja máa lọ wa jẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tí anisọ́lọ́ sọ pé ó mùsùn bẹ́ẹ̀ olè tó ti pé wọ́n gbà ẹnu wájà ní ti agbára ويكون غنيمة يخرج منها الخبز يوم جاءوا الخصوم ليجاء من نوره والباقي للعاملين أو للغانمين يتوقع يوم جاءت أمتما قروا ثم جاءونا وهو معنى قوله هنا نقول قرآن الصلاة قوله هي لكم أي باقينا يتوسف يوم جاءت وقد احتج به mọ́tìlám yóò jẹ́ bẹ̀rẹ̀ kọ́mùsà fèrèfẹ́yì. hadithi àwọn tí wọ́n sọ yìí pé kọ́mùsà kọ̀pá dandan nínú ọ̀rọ̀ fẹ́ẹ́kù nìkan àwọn fẹ́lẹ́ ìsẹ̀rì kọ́lá fún ẹlẹ́mọ̀ bẹ́ẹ̀ lọ́nà àlàmù àhàdán kọ́bílẹ̀ ṣàfihàn yìí kọ́bílẹ̀ ṣàfihàn yìí kọ́lá bẹ̀rẹ̀ kọ́mùsà fèrèfẹ́yì àwọn sọ pé abẹ́ ah, ẹ̀fẹ́ nìkan kan nínú àwọn tó ti wá ṣáájú ìmáàmù ṣáfíà yẹn ọlọ́run bàbá ọlọ́run tààrà ọlọ́run àdàwà bíà sọ̀sọ̀ yìí pé èyí ọgbà kóòtù nínú ọ̀rọ̀ àlùfẹ́ yìí nínú ọ̀rọ̀ àlùfẹ́ yìí wọ́n lè àfẹ́ mẹ́nìkan sọ̀sọ̀ bẹ́ẹ̀ síwájú ìmáàmù ìmáàmù ṣáfíà eléyìí ni láti ìpìlẹ̀ tíra ìyẹn jùlọ ẹlẹ́kẹ̀rin ní sọ̀dẹ̀pọ̀ ọ̀rọ̀ àlùjihad ibi tí ọ̀rọ̀ jihad sáńtì nínú kíláàsì ní odidi ọ̀rọ̀ jihad òun náà lélẹ́yìí ètò ti pé àwọn àbúrò àbúrò ní tí ó tún tẹ̀lé ní tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ogun ni lòun náà ṣùgbọ́n tó ní ajé àwọn ẹ̀ka kan lára ọ̀rọ̀ ogun tò ní bíbá náà ni a ti ètò sí lórí insha Allah subhanahu wa ta'ala àbí Allah subhanahu wa ta'ala ó lè ní àtẹnìkọ̀ọ̀kan wa fún ní ìbẹ̀rù àti ìpayà rẹ̀. هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كبيرا جايبين نعم Kíni kíni bẹ́ẹ̀ Tí wọ́n bá ta bàtà fún ìdájá. sọrí wọn lọ́wọ́ ọ̀la ẹ̀lẹ̀ wọ́n ní kí ni ìdájọ́ ahlu sunna ti ń wo fíìmù àwọn ìwà àbílẹ̀pẹ̀ wọ́n ní kí wọ́n máa já ìdá àbí kàkàkà ọlọ́pàá ẹ̀lẹ̀ tọ́ba jẹ́ pé ẹni ò mọ bí wọ́n ṣe máa ń ta ọfà tàbí wọ́n ṣe ń yìn mọ́ tàbí wọ́n ṣe ṣe kẹlẹ́ òkú pé tó ń bẹ́ẹ̀ bọ́ bẹ́ẹ̀ nìyẹn tọ́ ìyẹn la lè sọ nǹkan mi tí ì bá ṣe bẹ́ẹ̀ ẹ̀dá kan ìjà sọ̀rọ̀ àgbègbè farafara yẹn iṣẹ́ àsìkò ló fò lẹ́yìn náà ni pé yóò tún mú yàn lọ sí nǹkan ní ẹni kẹta ni pé ìhòòhò ẹ̀dá ọ̀sẹ̀ kí ni o yọ máa hàn níbẹ̀ alimohem kéde kátó dáa fún ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí sápáná á ń bọ̀ sí bọ̀ sí pé ẹ̀tọ́ wa jẹ́ àlùsùn nàgà téèyàn bá fẹ́ kọ́ wọn ti jà gan fún rẹ̀ ó láǹfààní kọ́ lọ́kọ́ bí tí wọ́n ti pẹ̀tẹ́ ìbọn ti jà tàpáńdó yọ lọ síbẹ̀ kàràdé yọ lọ bẹ̀ ibi tí wọ́n ti ń kọ́ báwo lèèyàn ti lè mọ̀ báyìí yọ ọkọ gbogbo àwọn àtúntì yẹn tọ́ba ti dá lórí pé òun fẹ́ ti dé ológun tọ́ ọlọ́gba iṣẹ́ tọ́ba dá lójú débẹ̀ tòótọ́ ọba ti dá lójú débẹ̀ àwọn ọ̀pọ̀lọ́ sí organizations tó lè máa rí ìdí ọmọ ológun díẹ̀ díẹ̀ sí yọ lọ sí wọ́n ní ó ti wọ́n mọ́ yà báyìí ó ti wọ́n báyìí wọ́n like a tree lóòrùn tọ́jú náà lóyún ẹ̀ náà ni yóò ṣubú lẹ̀ wá kò gbọ́dọ̀ tẹ́ wọ́n like a tree àbí òní kí dé máa ń ṣubú.

àìlà torí pé yóò tún máa sún yàn lọ síbi aburú tó pọ̀ gan yóò máa sún yàn lọ kí n so sọ pé àǹfààní orí kan lèyàn fẹ́ẹ́ rí bẹ́ẹ̀ yóò ṣe díẹ̀ lọ́kùtàrà rẹ̀ náà. nípa bá ti ìbéèrè mi máa sọ̀rọ̀ ṣáà alhamdu ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh